abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá kí wọ́n mọ́sá gba ẹ̀rùn tí ẹnì kọ̀ọ̀kan wa ta kí àdúrà wa ọlọ́mọsá jọ gbà èyí tó ti dá náà rọ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọjọ bàjẹ́ èyí tó kú káàtó ọlọ́mọsá bá nu ṣe àtúnṣe rẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba alágbára ọba tí máa ń ṣàánú ẹ̀dá kọ́lọ́mọsá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa orílẹ̀-èdè wa ọlọ́mọsá ìwọlá àánú rẹ̀ ọlọ́mọsá bá gbé sẹ́sàn àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọsá darí wọn gba béèrè ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsá di ọ̀rọ̀ ọ̀nà wọn bẹ̀. wọ́mínà alifasadi fil ard الاستماع إلى الغناء والغناء داء عضال يفسد الدنيا لكل ما يستمع إليه ويفسد الآخرة ونسأل الله تعالى أن يجينا من سلاسل الشياطين ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni ọ̀kan nínú àwọn ìtí máa ń ṣokùnfà wàhálà fún yàn nílé ayé tí ń sì máa ń ṣokùnfà kí ọpọlọ tọ́lọ̀ ń dá fún ni kọ́mọ́ ṣiṣẹ́ dáadáa mọ́ tí ma ń ṣokùnfà kéèyàn dìdàkudà nílé ayé ń bí léyìí tí yóò wá ba iṣẹ́ rẹ̀ jẹ́ yóò ba ìbáàdà rẹ̀ jẹ́ kó tó lọ lè bọ́ láwọn ọba wa àrùn ní ta fẹ́ sàlàyé yìí tó jẹ́ pé ó ti kálé ó ti kákó everywhere máa rí ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ kọ́dà àwọn àfẹ́sìn mi náà àwọn náà kó sínú ẹ̀ òun náà ni ká máa gbọ́ music ká máa gbọ́ music kí náà ń pè ní music music òun náà ni alìgínà nínú èdè lárúbáwá àwọn musical instrument tí wọ́n máa ń lò láti máa fi kọ music bó ni wọ́n ń pè ní alimaazif nínú èdè lárúbáwá àwọn àlùfáà wa wọ́n ní ìmá gbọ́ ìlù àlùjó pẹ̀lú àwọn piano jìtá àti gbogbo àwọn nǹkan mìíràn tí wọ́n fi ń kọrin àtẹni tí ń kọrin àtẹni tí ń jó fórin àtẹni tí ń gbọ́ àtẹni tí ń rà á wọ́n ní ojú olẹ̀sìn wá fi wò nítorí kò sí ní tẹ́sán ọ̀dá sí kò sí nǹkan kẹta nìkan máa ṣe ń sìn tí wọn ti ṣe lásìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam bàbá ń sọ̀rọ̀ pàrọ̀ tá ń sọ̀rọ̀ òǹdè ẹ̀rí pé ànábì sallallahu alayhi wa sallam ń sọ̀rọ̀ lérí ẹ̀ wọn ní alákàtà mi màtá fàlà àtàmàláhùlà ànábì ní ti máa ń de pàrọ̀ tí ń de òǹdè ànábì ní kò ní parí dáadáa ẹ̀rí pé bí ọba ṣe lásìkò wọn ni ànábì ò ní sọ̀rọ̀ lérí ẹ̀ mísíkì náà ó Muhammad ìjà ànábì máa ń gbọ́ ìjà àwọn sàhábà tí wọ́n tẹ̀lé ànábì máa ń gbọ́ àwọn irinṣẹ́ yẹn ní máa yàtọ̀ síra wọn gbígbà bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ àmọ́ bákan náà ló hun wọn ohun tá a sì wí ohun ṣètọ́nù ìjà àwọn àyàwó ànábì máa ń jó pẹ̀lú music ìjà àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà fẹ́ lọ lè jọyìn wọn láti jẹ́ náà ìjà wọn máa gbọ́ music èsì rẹ̀ òun náà ni pé music kìí sọ̀yàn dẹni rí music kìí sọ̀yàn dẹni rí àwọn mùsùlùmí àwọn ẹsẹ̀ ni rí gbogbo àná lèyí ń dá lójú ẹmú mùsùlùmí àkàn wá sí tí wọ́n ní ẹni rẹ̀ lélẹ̀ láì ní máa dákọ̀ wọn nínú àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ nísìn ẹmẹ́nìkan wá pé ẹni rẹ̀ lélẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àwọn bàbá náà tọ́jẹ́ pé ọ̀rọ̀ òye mísíkì ti fẹ́ di halal lọ́dọ̀ mùsùlùmí lẹ́ni léyìí tọ́jẹ́ pé àrọ́ọ̀mù ni ọlọ́run ṣe léèwọ̀ nítorí pàbùrú wà ń bẹ̀ òṣòro nínú mísíkì jama gbogbo àwọn ilé ijó wọn bẹ lẹ́sẹ̀ títí káàkiri ni wọ́n ń play music fún wọn bẹ̀ jàmá ṣé dáadáa wọ́n ṣe ń bẹ̀ wọ́n kò ní dágbére lé òyìn tó sọ pé bẹ́ẹ̀ lòun ti ń bọ̀ wọ́n ní gbogbo ẹjọ́ bá fẹ́ kọ́pọ̀lọ́ rẹ̀ ó dàrú àtọpọlọ ọmọ rẹ̀ ẹni tí ó bá fẹ́ kọ́pọ̀lọ rẹ̀ kó dàrú àtọpọlọ ẹbí ẹ̀ ká gbé ọpọlọ tọ́lọ̀ ń dá yìí ká gbé jìnnà sí music music tinú káà ni tinú rẹ́díò ni alọ̀lẹ́ ìfowórasídìí ni eré fóònù ni ringtone gbogbo ọ̀nà tí èèyàn máa gbà tí wọ́n fi máa gbọ́ music wọ́n ní kéèyàn ó jìnnà sí láì sí bẹ́ẹ̀ ọpọlọ yẹn ò ní pé dáadáa mọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà ní music ọlọ́run ọba dí ìdí làámọ́lẹ́nu Qur'an ni gbogbo àwọn tá a bá ní translated Qur'an lé kálọ̀ lè wò chapter Qur'an thirty one chapter six I mean Qur'an uh, thirty one verse six Suratul Luqman. سورة اللقمان آية إلى كذا اللهم صل القرآن الكريم بعد أعوذ بالله láti ṣètò ọ̀jọ̀ ọlọ́run bá ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وَإِذَا تُتِلَ عليه آيَاتُنَا ولا مستكبرا كَأَنْ لَمْ يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم Quran 31 ayah 6 to 7 kálọ̀ lè kàn lé ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé kákà máa wí ọlọ́run bá ní wàmínà náà ọlọ́run ní àwọn ọmọ èèyàn ẹ máa rí nínú wọn máa ń yẹ́sùtẹ̀rí ìlà wàlẹ̀ hadith wọ́n máa kówó lọlẹ̀ ra àwọn nǹkan tí wọ́n máa fi ṣeré lèyọ̀dínlá ń sẹ́bílìlá ní tí wọ́n kówó ra yẹn yóò sì máa mú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bèkẹ́ ìrìn ilmi àmọ́ òun ní mà òun ní fura wọ̀yàtàkìdáhà òṣùwà tẹ́bá wá ní èwo lẹ́ ń gbọ́ yìí wọ́n làwọn fi ń ṣeré ni àwọn kan fi fọ́ọ̀n ni àwọn fi enjoy ni ulaika lahum adhabun muhin ọlọ́run ọba ní ìyà yẹpẹrẹ ìyà tá a máa fi jẹyàn tí ó fi dẹni yẹpẹrẹ á fi jẹ wọn tẹ́bá ni wọ́n fi yà jẹyàn ẹ̀ṣẹ̀ yẹn kì í ṣẹ̀ṣẹ̀ kékeré mọ́ ó ti dẹ̀ṣẹ̀ ńlá وإذا تتلى عليه آياتنا ọlọ́run ọba ní tí wọ́n bá ń ka alukur'ani fáwọn tí wọ́n bá ń gbọ́ orin tí wọ́n bá ń ṣe wáàsí fún wọn wàlá mustakibira wọn ò ní fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí arósì máa ní wàlá mustakibira àmọ́ tẹ́ bá ju mísíkì sí àtẹ́rí àtẹ́sẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ mi ka'an lam yasma'a yọ ẹ máa bá a sọ̀rọ̀ ọlọ́run ẹ rò gbọ́gbọ́ ni ọlọ́run bá ní kò sì ní gbọ́ torí pé mísíkì ń bẹ nínú ọpọlọ ẹ̀. ka'anna fi udunayhi waqra ọlọ́run bá ní bí ìgbà tẹ kí igi bọ̀ létí etí méjèèjì sẹ́yìn pé táwọn ti kì í kan bọ́tí èèyàn nígbà tán sọ mọ́ ọlọ́run bá ní mísíkì ti dí létí. babashirhum bi adhabin alim. ẹ fún onírò dùnú wípé òun ọlọ́run jẹ́ ń yà lọ́rùn àfàwọ̀ abdullahi ibn masoud àwọn tó kí ó lọ́dọ̀ anabi muhammad sasa wọ́n ní ọ̀rọ̀ eré tí ọlọ́run ọba ní ẹ̀wọ̀n màlẹ́ kó rà yìí yóò sì máa mú wọn lójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ eré wá ni àwọn tí ni wọ́n pè é ipò àwọn ń àwọn ń ọba ní ọ̀rọ̀ eré yìí yóò máa mú wọn kó lójú ọ̀nà ọlọ́run àfọwọ́ abdullahi ibn eh, Mas'ud ó ní fawallahi lazi la ilaha illa huwa ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ student rasulu tí wọ́n wà níwájú anabi ni wọ́n sọ̀rọ̀ yìí abdullahi ibn Mas'ud ọlọ́run fi ọlọ́run ọba búra ọba táyé pé jẹ́rìí rọ ó ní alìgínà ó alhadis music lànà bí n sọ pé ọlọ́run ọba rival. ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa Quran thirty one ayah six to seven. káwọn ni wá ògbésí ayé àwọn tí wọ́n gbọ music ìjẹ́ wọ́n ń súnmọ́ ni àbí wọ́n jìnnà sọ́lọ̀ ẹ mú fújì kan wá tí ń súnmọ́ lọ́n dojúmọ́ tí sì ń bá àwọn ẹ mú àpàlà kan tó súnmọ́ tí ń bá àwọn èèyàn ẹ mú tó tó àwọn ọlọ́run bá ní máa kú lójú ọ̀nà ọlọ́run sallallahu alayhi wa sallam anabi ni layakunanna layakunanna fi ummati anabi ni sẹ́rí tó bá padà yá akwamun àwọn àjọ kan wọ́n padà máa jáde nínú ìjọ ìmí anabi muhammad yastahiluna alhira àwọn tá a sọ owó tóbìnrin máa ń pa pẹ̀lú abẹ́ nídìí sìnà wọ́n sọ di owó halal anabi ní kì í ti ṣe halal owó haram ni wàlẹ̀ harira aṣọ harir kì í ṣe halal fún àwọn ọkùnrin wọ́n sì máa wọ̀ wàlẹ̀ khamura ọtí mímu kì í halal wọ́n sì sọ di halal wàlẹ̀ maazif musical instrument gbogbo ẹni tó bá lọ lé ní dictionary Arabic to English ẹ lọ lé wo al maazif maazif means musical instrument ànábì ní àràmù ní kéèyàn máa lo musical instrument láti máa fi kọrin tọ́ba dìgbẹ̀yìn ayé àwọn èèyàn sọ di halal imam bukhari ló gba hadith yìí wa ànábì sọ nínú hadith mi ó ní la tabi'u alkinan gbogbo musical instrument tó máa fi ń lùlù tí àwọn ìlú piano jìtá gbogbo tí wọ́n fi ń kọrin ànábì ní ẹ má ta o kẹ́nìkan má ta nù jọ mi o wala tashtaruhun ẹ̀ sì gbọ́dọ̀ rà lọ́wọ́ wọn wàlá tu'allimuhunna ẹ̀ sì gbọ́dọ̀ kọ́ọ̀yàn ẹ̀ sì gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ àwọn èèyàn tàbá ohun tá nàbí sọ ń bí a gbà pé níta nàbí bá ní ẹ má ra ẹ má ṣe ẹ má ta aburú mẹ́mẹ́n lẹ́nìí àgbáńláyé àwọn òyìnbó wọ́n ti kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lórí music bàbá mi gan ọjà julẹ́tì kọ̀rọ̀hùn bàbá bímọ ọmọ tuntun tá a ṣẹ̀ bí àkùbà yóò máa gbọ́ music bá ń ṣe ìyàwó music bí wọ́n sòkú àwọn tó ń sòkú gan òkú tó ń bẹ lábẹ́ pákó tó ń bẹ lábẹ́ sàárè tí wọ́n mọ tí wọ́n rán ń bẹ̀ wọ́n tó mọ lùlù sí lérí gbogbo àwọn joint joint nílùú lẹ́nìí bẹ́ẹ̀ bá ti ń kọjá láàmúgbò gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì táwọn ẹni rẹ lọ́wọ́ àbẹ̀jàmá wọ́n láhùn ẹsẹ̀ ni rẹ̀ nínú ìgbà wọn kan anábì ní tó bá dìgbẹ̀yìn ayé anábì ní àwọn èèyàn wọ́n máa lọlé ọtí wọ́n máa mutí ń bẹ̀ àwọn èèyàn máa lùlù sí wọn lérí wọ́n máa lùlù lérí wọn wọ́n ti lù báyìí wọ́n gbé lù sí wọn lérí wọ́n máa lù wọ́n máa kì í ó sì máa náwó yọ máa dáwó lẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tá jágbàlagbà àtàwọn ọ̀dọ́ àtàwọn tá a kéékèèké nínú nǹkan tí máa kó báyà tẹ́yẹ gbogbo wọn ràn wọn ràn kíní kan orin ẹ̀sìn tí wọ́n ń wí yẹn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ọ̀kan ń sọ fún mi lánàá pé òun kọjá ń bì kan àwọn àfa kan tọ́rọ òye wọn làwọn ṣe mọ̀lódì àwọn ọmọ tí wọ́n máa ń dirun irun kónkólókó tí wọ́n máa ń ṣerun bí irun obì báyìí àwọn ọmọ ọkùnrin tí wọ́n dirun kónkólókónkóló sí báyìí àwọn ni wọ́n lòlù fi mọ̀lódì ṣe é rí pé àdáwò ti dé nítorí tọ́rọ́kọ́bọ̀ yìí wọ́n ní tàbá lùlù bá wọn ò ní jó tí wọ́n bá sì jó wọn ò ní náwó. àwọn àlùfáà wa wọ́n ní ẹni tí máa ń gbọ́ music àkókò àdánwò tọ́lá wọn fi kàn ó ní pé gbogbo òun ẹsẹ̀ ni wọ́n máa ṣe bí ọba ṣe sìnà tẹ́lẹ̀ yọ máa ṣe àwọn ní music náà máa bá ṣẹ́wó jó àwọn ni wọ́n máa ń ròyìn abẹ́ ọkùnrin àtàbí obìnrin ọmọ gbọ́ music ààrẹ ó sì máa le wọ́n ní bẹ́ẹ̀yàn ọba jẹ ọmọ ta tẹ́lẹ̀ yọpadà dọ́mọ ta ẹni gbàgbọ́ mísìkì yọ dọ́mọ ta ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ yọ alukurani kó lẹ́mìí ẹ̀ wọ́n ní torí pé alukurani àti mísìkì wọn ìjọ gbé inú ọkàn kan ayédà kí kurani ojoko ńbẹ kí mísìkì ó jáde àbí kí mísìkì ojoko kálukurani ó jáde àwọn méjèèjì wọn yẹ sọrọ ẹ̀ alukurani máa ń tọ́yàn sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ni mísìkì máa ń tí wọ́n lóun gbọ́ music alukurani ọ̀fẹ́ kó music náà ọ̀fẹ́ kó dògólẹ̀ kọ́rọ́rùn ọkọ̀ jáde fún kan ni àwọn méjì wọn lè jọ gbé music táwọn wíyí jama àwọn àlùfáà wa wọn ni wàllá àfáwà abdullahi bin umar wọn àti ọ̀rẹ́ rẹ̀ kanjọ́ lọ abdullahi bin umar táwọn wíyí ọmọ umar ibùn khatab wọ́n ní wọ́n lọ àwọn nǹkan náà wọ́n wá ń kọ orin táwọn wíyí pẹ̀lú àwọn eréṣinṣin àwọn ìlú yìí lásìkò wọn nígbà tá nàbí lọ tán wọ́n ní abúlábùn Umar ọwọ́ fi ọwọ́ rẹ̀ ó fi bọ etí ẹ̀ títí tí wọ́n fi kú ládùúgbò tí wọ́n ti ń kọrin yẹn nígbà wọn kó mbẹ ni wọ́n sọ fún ẹni tájọ rìn pé ṣé kò gbọ́ mísíkì mọ́ ṣé kò gbọ́ ohun ìlú yẹn mọ́ ó lọ́wọ́ gbọ́ mọ́ àbá abúlábùn Umar wọ́n sì wá yọ ọwọ́ rẹ̀ kó ní etí rẹ̀ torí àwọn ti mọ̀ pé ìmọ̀ ń ba ọkàn jẹ́ kò sí mọ́nì tó lè ní tọ́ bá jòkó síbi wọ́n ti ń pè mísíkì oye àwọn àlìjánu ara rẹ̀ ó sì máa gbéra wọ́n máa gbéra báyìí eré lọ́kọ̀ọ̀kan máa mì wàláhì àlìjánu ni wàláhì tàlà tọ́ba ya ọmọ náwọ́ tọ́ba ya ọmọ nẹsẹ̀ tọ́ba ya ọ̀fẹ́ kan ọmọ àjò wọn àfa tí wọ́n máa ń yọ àlìjánu lára àwọn èèyàn tí wọ́n máa ń ka àdúrà lókèyà fún yàn wọ́n máa ń sọ fún gbogbo àwọn tálìjánu bá kọlù pé sórí tọ́ba fẹ́ kálìjánu yọ ó tètè lọ eh, má máa gbọ́ mísíríkì o torí tàbá ti gbọ́ mísíríkì àlìjánu ti filé rẹ̀ ṣe bùgbé nìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ẹ̀rí kéèyàn máa gbọ́ music wọ́n ní ìmọ̀ ń ba ọkàn jẹ́ ni èèyàn ní jẹ́ ni ọlọ́mọ ó wọlé gbọ́ music kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ọmọ kọ́ ọmọ di wèrè kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọmọ lọ láàrin ìlú báyìí owó ní màgbó ti ya wèrè àwọn èèyàn máa gbé kí ní ṣe é wọ́n sọ̀rọ̀ tì lọ́kàn mọ́ mìírí yọ̀ọ́ mọ́ mìírí jẹgẹjẹgẹ wáyọ̀ ọmọ lọ́yọ̀ ọmọ bọ̀ lójú orin lọ́nà eh, fagbamẹ́yẹ ọmọ kan náà ọmọ òun nìkan náà nìyá rẹ̀ bí ọkùnrin náà sì ń jẹmọ́ ó fi kíní sí ti báyìí ní gbọ́ music ọmọ kí mọ́tò ń bọ̀ jàmọ́ ọmọ kí mọ́tò ń bọ̀ kò gbọ́ ohun mọ́tò mọ́ bí mọ́tò ṣe fa ọmọlẹ̀ nìjẹmọ́ ẹ wo wàhálà ẹ wo jọ́sí bàbá bàbá àti ìyá ti ṣe wàhálà bàbá ti kú ìyá nìkan ló kù ìyá wàá lọ́mọ mi lẹ́yìn ẹyọ kan náà music sì mú lọ́rùn ẹ jẹ́ sí ọjà o bẹ́ẹ̀ nìkan máa sọ pé music da ìyẹn máa ń fi pààrọ̀ nú rẹ irọ́ o wọ́n yẹ fipá ronú rẹ̀ wọ́n mọ̀ fi dá àwọn aláàlá sínú ayé ni o àwọn fáwọn ní music ìmọ̀ sọ́yìn di mọ̀náfìkì ọkàn máa ń pèrè ẹlẹ́lẹ́sìn ni oyè sì sẹlẹ́sìn ìwọ́tọ̀ ọlọ́run sẹ́sìn tọ́ ọ wá ń ṣe nǹkan tí èyí máa mú ìyá jìnnà sọ́lọ́run wọ́n ní èyàn máa ń gbàlejò àlìjànú lẹ́yìn máa ń gbọ́ music tí wọ́n máa disturb náà inú ilé tí wọ́n bá ti ń gbọ́ music àwọn màláìkà ò ní débẹ̀ wọn ò ní ra sí ìdí mísìlì kan máa wò ó àfikọ́jẹ́ pé àwọn aṣẹ́wó lọ́mọ wò mẹ́ wọn ò ní máa gbọ́ àfikọ́jẹ́ pé ìgbọ́kúgbọ́ lọ́mọ gbọ́ bẹ́ẹ̀ bá ti wá ń gbọ́ orin jàmá mùsùlùmí àwọn àlùfáà wọ́n ní ọpọlọ rẹ̀ láti fi kẹ́kọ̀ọ́ lọ́bàjọ́ máa kẹ́kọ̀ọ́ ọpọlọ wọn ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ wọ́n máa kọ́ ni wò níye tátọ́wá pẹ́ ní tọ́jẹ́ pé music tó lè ṣe kiri tó lè ṣe ní yunifásitì tẹ́lẹ̀ pé aburú eléyìí ni ó ti kó sínú àgbáńláyé àwọn àjọnu ọmọ tí gbọ́ music ẹ máa wo orun rẹ̀ ẹ máa wo ọwọ́ ẹ̀ ẹ máa wo ẹsẹ̀ ẹ̀ ẹ máa wo ẹnu ẹ̀ yọ́ọ́ máa jọ wọ́n yọ́ọ́ fẹ́ máa jọ wọ́n torí wọ́n máa nífẹ̀ẹ́ wọn gan àwọn fáwọn náà aburútọ́ àwọn music ni pé tọ́ba ti ń gbọ́ musician kan you love him tọ́sí tóbi náà ni you love her ó nífẹ̀ẹ́ gan àdáhùn tó wá délẹ̀ lẹ́nu ni pé gbogbo àwọn èèyàn tẹ́ bá pè lérí fóun báyìí oye sẹ́pà àwọn àwọn sẹ́ni gbogbo àwọn tí wọ́n láwọn ń tajà àwọn telecommunication wo àwọn àwọn ní MTN kìíní kazeem yẹn àwọn ọ̀daràn lọ́pọ̀ ń bẹ́ o mísíkì àwọn òrí síláìfì wọ́n tún máa sọ fún ọ pé àwọn lórin kan tó dá o tó lè gbọ́ o ọ̀yá ọ máa san five naira lóṣù five naira péré five naira ó sì fi báyé ẹ̀ jẹ́ anybody tó bá ti pè tí music bá ti ń bá ti ń dún nínú fóun yẹn pé onítọ̀hún sá kíyèsí ó lè mọ́mọ́ mọ́mọ́ sọ pé ah eh, ayé ti wá di ìdàkudà ọ̀pọ̀dà àwọn afọ àtàpè gan-an <laughs> tí wọ́n fi ṣe rẹ̀ ọkọjá bẹ́ẹ̀ òun kọ́ àwọn ọ̀daràn yẹn ló fi bẹ́ẹ̀ o nítorí pé gbogbo nǹkan tí ń bá ti ń mówó wálé fún wọn kò ní jí tọ́lọ̀ ń fẹ́ nǹkan tí wọ́n fi ń ta àwọn èèyàn pé ẹgbà ẹgbà àtúndé tuntun mi bí o kò ní jẹ́ tọ́lọ̀ ń fẹ́ níjọ́ ni wọ́n ṣẹ́ndì átíkù eh, kan lérí technology lérí science lérí eh, geography lérí ìkan tí ó ṣàǹfààní fọmọ humanity wọn ò ní wọn ò ní sọ pé kẹ́ra yẹn ètò wọn máa sọ fún mi ni pé fídíò kan ṣẹ̀ jáde o oyè clip kan ṣẹ̀ jáde o music kan ṣẹ̀ jáde o ká má gbà tàn jẹ o ká má dèrè àwọn ọmọ wa ru àwọn bàbá bàbá tá a bá ti ń gbọ́ àtàrúnà sọlá àti àpàlà àti fújì gbogbo wọn bákan náà gbogbo wọn àwọn kìnnìkan wọn kọrin islamic song kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bí ìbá ṣe pé kéwú dàrú máyàn lọ́wọ́ aláàánú kò lè lè mú mi nínú yagudu mi náà sọ́ọ̀rì sí tẹ́ bá rí àwọn obìnrin tí wọ́n ń bọ̀ èyí olùgbàgbọ́ òdodo ẹrẹ́jú ẹnìkan lòun kéwú níbì kan òun gba sàádà àbí òun kéwú lọ́dà àfa kan ọwọ́ lọ lè ra àwọn tá a wí yìí ọwọ́ gbé àwọn obìnrin ta ń wá ń lùlù àwọn obìnrin wá ń jó ọwọ́ ní òun gbẹ́sìn ga sẹ́ẹ̀dí pé ilé dàrú aláàánú ẹrẹ́jú tóbi máa ń bọ̀ ọwọ́ ń lùlù ọ̀hún kọ́ni láìláìláìlá àwọn obìnrin ń jó ní òhò pẹ̀lú ìjábù pélébé bí wọ́n lo kìmọ́rù gan wọn gbọ́dọ̀ jó bí wọ́n lo jàlùbáàbù gan wọn gbọ́dọ̀ jó ni ẹrẹ ju ọwọ́ ní ká máa jọ wọn lùlù wọn wá ń tó òun gbé ṣìǹga kéwù ti dàrú ìkékù kéènù jàmá aláàní ẹ má sọ fáwọn òbí pé ẹ má tòṣe sáwọn òbí wà látàkùn láwọn òfù ọlọ́run bá ní ẹ má tòṣe sáwọn òbí ẹ má ní o mami ọlọ́run bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ ẹ bá ṣe lọ́dọ̀ ọlọ́run bá nǹkan tó tóbi mami ẹ dádì ẹ ọgbọ́dọ̀ ní a o uf ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ ṣe uf sáwọn obìnrin kéèyàn máa bẹ̀rẹ̀ pé sáà lè lù wọ́n nínú lulu àti uf èwo ló burú jù ọlọ́ọ̀ni ẹrẹ́jú ọwá ń lulu tóbìnrin obìnrin ń jó ẹ̀wá lè ń gbé sìnga àwọn kékeré tí wọ́n ké àwọn kéwú dáadáa kéwú dáadáa kéwú fò wọ́n mọ̀ sí wàlímà alukur'an sẹ̀yìn kó ayé alukur'an lákàáyé wọ́n mọ̀ wá tún ṣe nǹkan tí wọ́n mọ̀ kọ́ wà contrary pẹ̀lú alukoran alukoran ni ẹ má gbọ́ mísíkì ẹ wá ń ṣe wàlímọ̀ koran ọ̀kan débi àwọn kan débi lọ́dún kan tá a ṣe wàlímọ̀ ó ní bóun ni wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ bọ́ọ̀rì ń bẹ̀ yẹn àwọn kó lọ́wọ́ ọ̀já wọn náwó wọ́n sì gbé báàbù síwájú ẹ̀ nígbà tá à ń gbowó pé owó tá a yè kọ́ mọ́ṣáláṣí owó gan ìtọ́lọ́wò ṣe ń ná mọ́ àfowó ijó ijó láwọn abáyé ń dà èló láwọn apá ẹ bá ka owó jọ́ náà náà bóyá gbogbo ẹ̀ náà two five náà lọ́fẹ́ lọ́fẹ́ sẹ́ ẹ máa ná ní fifty fifty naira wọn lè máa ṣe wàhálà fún aláwọ̀ fẹ́lẹ́ bì ẹ̀yẹ́ màá yá mi ẹ dákun gbogbo ẹni tí wọ́n ti ń gbọ́ music ẹ máa pè sákèsì ẹni kọ́ máa ba ntọ́lọ̀ ń da sára rẹ̀ kọ́ máa bàjẹ́ o gbogbo àgbàlagbà tá a bá ní music ńlẹ̀ tá a ní alálàkàlà má dàrẹ́ láàmú ìtẹ́fà alákàlà náà nìyẹn bàbá làwọn ọmọdé àwọn ọmọdé dàgúdà nínú ilé táwọn ọmọ ti ń wò nínú tẹlifíṣàn wọ́n máa kọ́ ṣe ẹ̀ wọ́n máa ṣe é àwọn náà wọ́n máa jó wọ́n máa bà nǹkan jẹ́ kí mùsùlùmí wá lọ bí occasion kí wọ́n ní aláàjì yẹn àti ìyàwó yín lókùnbá ìtẹ́fẹ́ jó kó náà wá pé madam wọn làwọn lọ́kàn ọlọ́mọdé àṣírí ibú bẹ́ẹ̀ kò sí ìsìláàmù lára àwọn èèyàn àwọn èèyàn kan gbó kọ ìsìláàmù káàkiri ìsìláàmù ni pé ọmọ lọ what is the Quran All my àbùsí kọ́ àdìbá ni kò ṣe ọmọ ṣe tó bá ní ọmọ ṣe stop it this is what, what is called Islam pure Islam gbogbo àwọn ọ̀dọ́ ó ti ká má ba ayé ara wa jẹ́ o wọ́n ba ayé ara wa jẹ́ o musician kan eh, wọ́n ní wọ́n ti gbé mọ́tò hundred million fún musician kan wọ́n ní wọ́n ti fún mọ́tò fifty million èyí ò ní tuma o àti bọ̀tán lọ́jà o gbogbo àtàwọn ti ṣe kọ́ọ̀sì ní school má má ṣe mistake wọ́n bàbá mọ́sẹ̀ mistake sọ fún ọmọ rẹ pé music ní kọ́lọ̀ ní choose ìtumọ̀ ẹni pé wọ́n fẹ́ dàlìjànú ni ẹ kọ́lọ̀ mọ́ sọ̀wá lálìjànú abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà sọ̀wá lélẹ́rẹ́ rẹ ọlọ́mọ́sà ìgbàdúrà wa wọ́n jọ pọ̀lọ́ wọ́n dàrú mọ́jìlẹ̀ wọ́n dàrú àwọn ọmọ wa ọlọ́mọ́sà bá ní tọ́ wọn gbogbo tí wọ́n rà á lù táàfin ní jèrè wọn ọlọ́mọdé wọn débẹ̀ láyé láyé ọlọ́mọsà ìsànú àwa náà àwa tó ti